Yes, so my people, it is time to listen to Mrs. Monisola's song titled Bàbá mi. Eh, bàbá mi fún mi lówó. Owó wù mí láti gbógo rẹ̀ ga. Ọlá wù mí láti gbógo rẹ̀ ga. Ilé wù mí láti gbógo rẹ̀ ga. Mọ́tò wù mí láti gbógo rẹ̀ ga. As we praise God in this song, may God bless us in Jesus' name.